بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته من العقيدة الواسطية ابن تيمية رحمه الله تعالى عن صنفها èmi gbàgbọ́ sí ọjọ́ gbẹ̀dẹ̀ alqiyama gẹ́gẹ́ bí àwọn àlùsùnà àlùjàmáà wọ́n sì gbà á nínú rẹ̀ ni ìnígbàgbọ́ sí al-yawmul akhir àti ohun tó kó sínú ti ṣe asirat wasiratu. wọ́n lè rí afárá sí àátì tí wọ́n bá tẹ́ sórí iná jàǹdàmà ni. tó wá jẹ́ afárá kan tí ń bẹ láàrin àlùjànnà àti iná. àwọn èèyàn kọjá lórí afárá yìí iṣẹ́ wọn bá ṣe mọ́. wọ́n wà nù wọn ẹni tí wọ́n kọjá láfárá yìí bí láàrin ká ṣẹ́jú ká pàdé. wọ́n ní hùn máa ń yẹ̀mú wò ẹ̀rọ̀dáàlù kí ọ̀ títí. ẹ ẹlòmíì dẹ̀ ni wọ́n máa kọjá ń bẹ̀ bí ìtìmọ́ ìtìmọ́ tí máa ń sẹ́yìn àyà. wọ́n ní hùn máa ń yẹ̀mú wò ẹlòmíì dẹ̀ sì máa kọjá gẹ́gẹ́ bí àrẹ afẹ́fẹ́. wọ́n ní hùn máa ń yẹ̀mú wò fáwọn ti ìjọba gẹ́gẹ́ bí ẹ̀sìn tó mèrè sá. wọ́n ní mọ̀ yìí ló gùn kan gùn ká ẹ̀gbẹ́ ìdílé. ẹlòmíì máa kọjá gẹ́gẹ́ bí ẹni tó bí ẹni tó gun ràkúnmí. wọ́n ní mọ̀ yọ àdùwà àdùwà ní. ẹlòmíì dẹ̀ ní yọ sáré kọjá lásán. wọ́n ní mọ̀ yọ mùsì mọ́sì yẹn. ẹlòmíì rìn kọjá láfara wọ́n ní mọ̀ yóò fi ṣàtúntà fún. ẹlòmíì bẹ̀ wọ́n wọ kọjá níbi afárá nìyẹn. ومنه ما يخطف ويلقى في جهنم سبحان الله ẹlòmíì bẹ̀rẹ̀ pé wọ́n jà àgbà pàtì báyìí wọ́n fẹ́ jù sínú nàìjíríà náà. هذا المجلس عليه اللامي يخطف الناس وجعلانه. ó lè rí jísírù yẹn afárá ni ó ní àwọn ẹ̀mú ẹ̀mú ìgbàmúgámú tó lè fa ni báyìí àtàkùfù ànàṣà yóò já yẹn pàtì báyìí bí iṣẹ́ wọn bá ṣe tó ni ó sì fà wọ́n pàtì. ẹnà bíi ti kọjá lórí afárá sàrátì yẹn fẹ́rẹ̀ tó kọjá láti bẹ̀rẹ̀ dópin yẹn ń dán wọn wá lè náà. fáìlà àdàlú àléhùn. وقفوا على قنطرة بين الجنة والنار wọ́n bá ti kọjá bẹ̀ tán wọ́n tún dúró láàrin ibodè ibodè ni ń bẹ láàrin àlìjẹ́nà àti náà kí ni wọ́n sì ń bodè yẹn ǹbẹ̀ wọ́n ti sọ yìí pé ọ̀yà máa ń sọ. ní báàdì iṣẹ́ tí wọ́n sì ń bodè nìyẹn wọ́n gbẹ̀sán apá kan fún apá kan ìwà ni àlìjẹ́nà ìwọ náà máa ṣe ìyẹn náà wọ́n bá wọ́n bá mú àìdá ẹni náà wọ́n ti di ẹ̀sìn lọ́rùn báyìí pé wọ́n padà lálùjọ náà bí ọba ṣe lè wọ̀ mọ́ parí mi o ìwọ ẹni náà wọ́n máa tún sẹ́ni àlùjọ náà wọ́n tún jẹ ẹrù sí ipò aburú náà rẹ̀ ọba tún tóbi àbẹ́ẹ̀ sì kẹ́tì wọ́n tọrọ yẹn ohun tí wọ́n sì ń bẹ̀yẹ̀ àwọn tí wọ́n bá wọná tó ṣe pé wọ́n tó padà mú wọn wọná gbà wọ́n kò ń bodò àìdá tí wọ́n ṣe fẹ́ lòmìn yìí tí wọ́n bá ti padà fọ̀ wọ́n mọ́ wọ́n jóná tán tán dúdú tí wọ́n fọ̀ wọ́n mọ́ tí wọ́n mọ́ tónítóní wọ́n padà wá yọ̀ǹda fún wọn pé kí wọ́n wà lùjánà lọ àkọ́kọ́ ẹni tí ọkọ ní kí wọ́n sìn ẹnu àlùjáná fún Muhammad. àkọ́kọ́ ọjọ́ tí wọ́n wà lùjáná nínú gbogbo ọjọ́ ìjọ ànábì náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀. ọlọ́run sọ́nà lọ́wọ́ àlíyàn sọ́nà olùkíyàmọ̀ tí. àríkọ̀ sọ́nà àti pé njọ́ gbẹ̀ndà kìyàmà ìsìnkú mẹ́ta ọjọ́ tó ti sọ náà àmọ́ alákọ̀ọ́kọ́. ẹ wò ó sì kiri o yóò dájọ́ ọ̀gá yóò sì pẹ̀ láàrin àwọn àlèmọ́kì àwọn tí wọ́n dá dúró àwọn kọ́ba adúlá tó bí wà kì fún ìnáhùn mọ́sùkúlù ẹ̀dá wọn dúró nítorí pé alẹ́kùnrin sara ẹni tá a délé rẹ̀ ni wọ́n àwọn ahlul mawqif àwọn tí wọ́n dá dúró tí wọ́n ò tí ì mọbi tọ́rọ̀ ọjà sí ọ̀run ló sì tún máa ń yìí ẹ́ ìjísọ́ ọlọ́wọ́ wá sí pẹ̀ ìkọ́sí àtẹni àtẹni bí wọ́n dàdú ẹ́ ìjísọ́ ọlọ́wọ́ sí pẹ̀ pé kí wọ́n dájọ́ láàrin wọn. lẹ́yìn táwọn àmẹ́bí ọlọ́run ti lọ tán ti bọ̀ tí wọ́n bá àmẹ́bí bá bọ́ sọ̀rọ̀ torí wọ́n ti lọ bá gbogbo wọn wọ́n lọ bá ádámà ádámà wà yóò wí jẹ òun jẹ́ igi wọ́n lọ bá nẹ́bí inú yóò lóun ṣe pèlè jọ òun wọ́n lọ bá nẹ́bí Ibrahim alayhisalatu wasalam àwọn ní ọlọ́run pààrọ̀ mẹ́ta wọ́n tún lọ bá nàbí ìlàyé mọ́tò ṣé ń bẹ lọ́dọ̀ rẹ̀ ń bẹ̀ sí màá mẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó di pé gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ti lọ wọ́n ti bọ̀ wọ́n ti wọ́n ti lọ bá wọn káàkiri wọ́n lọ bá dámọ̀ ọ̀sọ̀tẹ̀ wọn lọ bá nùrù ibrahim ọ̀sọ̀tẹ̀ kọ musa wọn musa ah, òun náà ní ọ òun sì sì pààyàn jọ kan báyìí wọn àyín sá ah, wọn tún náà sọ ti wọn ọ ah, wọn máa ti mú mi lọ́lọ́run ìgbà àti màmí. Hmm? gbogbo wọn yẹn ti padà wọn láwọn ò lè sì pẹ̀. Ẹ̀kọ́ táwọn yóò lọ parí ìrìn àjò wọn sọ́dọ̀ jùlọ Ọlọ́run sọ̀rọ̀ àlẹ́ òṣèlú ìṣìpẹ̀ àkọ́kọ́ nìyẹn. àmọ́ ṣìpẹ̀ kejì. ويشفع في أهل الجنة أن يدخل أن يدخل أن يدخل هذه wọ́n lè sèpà tí ó wáyé pé kí wọ́n sì pẹ̀ fáwọn ẹni àlùjẹ́nà pé kán wọ àlùjẹ́nà yẹn. ẹ ìsìnkà méjèèjì yìí ìsìnkà fáwọn àlùmọ́kì àwọn tí wọ́n dájú tí wọ́n ti máa fi tọrọ ọjà sí ànábìnrin tẹ́lọ̀ dájú èsì pàkéjì yẹn ni àwọn ẹni àlùjáde kan ẹjẹ wọn wọ hàn ànábìnrin tẹ́lọ̀ dájú ọ̀hún àlẹ́ wasallam. àmọ́ sí pẹ̀tẹ́ ta. فيما تحقق الجنة فيما تحقق النار. أجل بكتا àwọn lèyí tí ó sì pẹ̀ nípa ẹni tó lẹ́tọ̀ ọkọ̀ wọ náà. Àhábì ṣẹ̀fà àti lẹ́yìn ọ̀lẹ́sà ìlú nàbíyí ọ̀sìndìkì. Ó ní ìsìnkú yìí, ó jẹ́ ti ànábì sallallahu alaihi wasallam. Ó tún jẹ́ ti gbogbo àwọn ànábì ọlọ́run àtàwọn olódodo tó pọ̀ ọ̀gẹ́rì àtàwọn mítọ̀ yàtọ̀ sí wọn. Olùṣọ́fà òfin ni àtàkùn náà nítorí pé rẹ̀ ní tàwíìdì wọ́n ó sì pẹ̀fẹ́ ni tó lẹ́tọ̀ọ́ sí kọ wọ̀ náà pé kó máa wọ̀ náà because ó ní tàwíìdì ṣùgbọ́n sẹ́. ẹni ó tún wá wọ bẹ́ńtì ẹ̀ báyìí ẹ̀sẹ̀ tọ́sẹ̀ dé ṣe ẹbọ wọ́n ti lè wọ̀ ah, bóyá kí bóró ló ṣe ìgbéraga wọ́n ti lè wọ̀ a tún sì pé ẹni tó ti wọ ní ọ̀rẹ́ dìbà yìí pé kóun náà jáde mẹ́ bí kọ́sọ́ ní tàwíìd. àkò àkò kò ní wà nínú. ọlọ́run tún wá mú àwọn èèyàn kan jáde nínú náà mímú jáde tọ́lọ́run mú jáde kì í sì sì pẹ̀ kankan ni wọ́n sì pẹ̀ fún ọ bí kò sí pẹ̀lú ọlá ọlọ́run àti kẹrin. ويبقى في الجنة فضل عما دخلها من أهل الدنيا أني الجنة وعني سويسي بات ما وعمل yóò tún wá mẹ́rẹ̀ pẹ̀tẹ́ yọ pọ̀ ju àwọn tó wọ bẹ̀ lọ́nu gbogbo àwọn tí wọ́n ti sẹ̀rí láyé. fàyín ṣe wọ́n kú láha àkùwà mẹ́rin pẹ̀lú ìdẹ̀kùnrin jẹ́nìyà. tó aláwọ̀ sẹ́wọ̀n á dá wọn yẹn mí sọ̀rọ̀ ara rẹ̀ ọlọ́run ọ̀sẹ̀ dáwọn ọjọ́ mi bí a kó wọn sálọ jẹ̀nà gbogbo àwọn tó ti ṣiṣẹ́ rí láyé ni wọ́n ti wọ̀ ọ́tẹ́ sí èsì ọba sọlá torí ọ̀fẹ́ ìjọba ìpẹ́ni ẹ̀kan òsì ní ìtàlù yẹn náà fẹ̀dẹ̀ ọlọ́run ọ̀sẹ̀ àdáwọn tí ó kù sí ẹ̀yà. وأسماء من ألمنتهم دار الآخرة من الحساب والثواب والألقاب tọ̀ ó ní àwọn èèyàn rẹ̀ kan ń bẹ̀ ọ́ lórí ìgbìmọ̀ àtàdọ́ mọ̀nẹ́tì onírú àbí dárò làásẹ̀rọ tí ilé ìkẹyìn ẹ̀ kó wọn sínú nínú ìsìnrúnsẹ̀ nínú ẹ̀san nínú ìyà nínú àlùjànnà àti iná ọ̀sẹ̀kẹ́ni ọ̀tàkàṣe lọ́dọ̀ ẹ o àlàyé eléyìí ohun tá a mú wá nú àwọn tíra tọ́lọ́run sọ̀kalẹ̀ láti sámánì àṣà àṣọrọ̀ tí anábíà àtàwọn orípa ìmà tá a gbà lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run. عن عن ونفعل عن محمد من tọ́ ó ní nínú mọ̀tá jogún lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọlọ àlùsàlám níbi eléyàn ó ti yó wa ó sì ti tó wa à nígbà tí máa nẹ̀jà síbòmí mu. wájàdà ẹni wọn bá fẹ́ wá ìmọ̀ nípa àwọn ọlọ́run sísìn bọ́ọ̀ ní sísìn tó wọn lẹ́sẹ̀ wọn ìsàlùjẹ́ náà wà sí náà ni kọ́ wa nínú mọ̀tá nẹ́bí fi kọ́ wa yóò rí وتؤمن بالفرقة الناجية أهل السنة من أهل السنة من أهل السنة والجماعة بالقدر خيره وشره قال روى أهل السنة والجماعة wọ́n ní gbàgbọ́ sáyẹ̀mà olóore ni ó kúpùrù ni wọ́n gbàgbọ́. wọ́n ìmọ̀ ní ìlú kọ́dà àlọ́ ìrọ̀lẹ́sẹ̀ ìlú kúlù lè dáwọ́ ìjọ fún ṣe ìní ó ní ẹ̀rí ìmọ̀nù ìnígbàgbọ́ sáyẹ̀mọ́ yẹn ipò méjì ńlọ sínú ipò kọ̀ọ̀kan òun náà tún méjì méjì sínú. ní ìpè ní ọjà tó kẹ̀kẹ́ ní jẹ́ dàrọ̀ tó wọ́n ẹ̀ wá rí kó alákọ̀ọ́kọ́. بمن عملون القديم ó ní òun ká nímọ̀ pé ọlọ́run ọba sùhánà alámọ̀tánì pẹ̀lú ohun táwọn ẹ̀dá ó ṣe á wá nímọ̀ yẹn pẹ̀lú ìmọ̀ rẹ̀ tó ti mọ̀ látàtijọ́. eléyìí wà wòṣókùn bí àbàdà ìmọ̀ tó sì pé a fi ròyìn ọlọ́run azàlá ń láyéláyé tó ti lọ wà á dáadáa ń àti láyéláyé ti ń bọ̀ ọ̀yà. وأن جميع أحواله من الطاعات والمعاصي والأوبات ọlọ́run tá wá rí ó tún wá mọ gbogbo òṣìṣẹ́ wọn pátá nínú ìtọ́ àátì nínú ìtẹ̀lẹ́tọ̀ lọ́hùn wọ́n ní màá sí àtẹ̀sẹ̀ àti àrùnzáàkì àtàrísìkì àtọjọ́ ọkú. ọlọ́run wá sí ẹ̀kọ́ sí alọ́hìn mahfouz wàhálà tí wọ́n máa ń kọ àkọọ́lẹ̀ sí ọkọ̀ kádàrá ọkọ̀ kádàrá alxalq.

Ma, àkìtúbù kí ni bọ̀. kọ́lá tó máa hùwà ká iná kọ ohun tí ó ṣẹlẹ̀ títí tí jọ́gìn dàlù kìyàmà. láti ìgbà tí kálámù ti wá kọ kádàrá ni níwọ̀n yóò tó bá ṣẹlẹ̀ sí yẹn nǹkan yẹn ò ní yapa rẹ̀ ni ìhun tó bá wá sípa èèyàn wọn lẹ́ẹ̀kọ̀ bá ọlọ́run ọ̀kan dára pé ọba ni. gbogbo kálámù tí wọ́n fi kọ àyàn mọ́ ni ó ti gbẹ. pépà sófófò pípà kan dẹ̀ kọ́ sí wọ́n ti ká pípà yẹn bọ́lá wọn bá sọ̀rọ̀ àyè pé. àyà ń ta àyà ń ná lọ àlẹ́ náà kí wọ́n mọ̀ ni gẹ́gẹ́ dájú àlá ọmọ gbogbo àwọn nǹkan tó wà nù sámà àtìlẹ̀. wọ́n ní eléyàn wà nù àkọọ́lẹ̀. ìyá dẹ̀rọ ọ̀nà fọlọ́run láti máa wò ilé yẹn sọ́tò ṣe alhaji lóbìnrin obìnrin hajj seventeen ọ̀pọ̀ rárá. ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها أي كقرآن رارا أي كقرآن من قبل أن نبرأها هنا ما أصاب من مصيبة مصيبة كوني سلسين لا جالو في الأرض لو wala fi anfusikum àbí nínú ẹ̀mí illa fi kitabin àfi kó ti wà nú àkọọ́lẹ̀ bí ń qabili an nabra'aha kó tó di pọ́lọ́hún dá mùsíbà ni ká tó dà ọlọ́hún àkọọ́lẹ̀ rẹ̀ ni kó tó wá sí mùsẹ̀ innallaha inna eléyàn náà tún ní ọ̀rọ̀ lọ́hún láti ṣe bẹ́ẹ̀ sọ́tàn hadith twenty two. وأثر التقدير راجع لعلمه سبحانه يكون في مواضع جملة وتركيب. أها أيوة كم تعرف قدرية بتعرف الجبل. أنا سأراك أقول لك عن وجهي. èyí tó tẹ̀lé ìmọ̀ ọlọ́run subhana nǹkan ni ó wà fí mọ̀wádìí jùmùlà ẹni pé jùmùlà táwọn tó ṣe lọ kí la wá ṣẹlẹ̀ mo ní ìdíkọjá gbọ́. jumla táwọn wọ̀tọ̀ sí i la ní àkójọpọ̀ wọ̀tọ̀ sí i la àti lẹ́kùnrin rẹ̀ ẹ ti gẹ̀ẹ́sì ìmọ̀ ni ìmọ̀tọ́lọ́hún mọ́ ni ó jẹ́ odidi ó tún jẹ́ ẹlẹ́kùnrin rẹ̀ gbogbo àwọn ojú òfurufú nìyẹn wọn mọ tọlọ́run mọ ni ẹ̀kúnrẹ́rẹ́ ni ọkọ kẹtàlá. Ọlọ́run ti kọ sínú aláwọ ìlú màfúrú fi wọn tọfẹ. wọ́n yóò dàn kọ́ lọ́kọ̀ jẹ́sẹ̀ lẹ́rù jẹ́ni ní kọ́bílẹ̀ nọ́ọ̀kì ìlú ṣèjì. ẹ tọ́lọ́run bá wá sí kí ni ọ tó bá kà kọ́ lẹ̀ bá dẹ̀ dáa tó jẹ̀mí àlùjẹ̀mí ọ̀lẹ̀ ọmọ kólókóló tí ń bẹ nú obìnrin ọlọ́run bá ṣẹ̀dá ara rẹ̀ ó tó fẹ̀mí sí i lára kí ló ọlọ́run ó ṣe o. ọlọ́run arìn mọ̀lẹ́ka kan sí. wọ́n á pa aláṣẹ ọ̀rọ̀ mẹ́rin. wọ́n á sọ fún báyìí pé. ọ̀nà kàkọ́lẹ̀ àrísìkì rẹ̀ bó ṣe lọ yàn. kọ̀ kàkọ́lẹ̀ ìgbà tó kù iṣẹ́ tí ó ṣe àṣàkéyọ́ kọ̀ọ̀kan sọ lórí ibú ni àbọ̀ lórí rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kìí sí wọn mẹ́rin yẹn nìtumọ̀ rẹ̀. gùlátù gùlátù gùlátù ó ní ẹ wá rí padà rà tá yìí ó kọ́ sí bù dáadáa àwọn aláìsàn ìjọ náà kàdàbíà àwọn àti wọn ti tàtàkò rẹ pé kò sọ̀rọ̀ dájọ́ tipẹ́tipẹ́ àwọn tó ti pẹ́. àlìyáwó máa ń kọ́lé ìlú ṣùgbọ́n àwọn tó ń takò kádàrá lé ní wọn kéré wọn ọ̀pá tó ti ta àwọn àtijọ́ yẹn. àmọ́ ipò kejì ká ní kádàrá ni. òun náà ni mo fi ọlọ́run àná ìfìgbà tí ó sẹ́ lórí ọ̀rọ̀ àti kádàrá rẹ̀ tó kó gbogbo nǹkan sínú. ẹ̀hún ní ká nígbàgbọ́ pé ohun tọ́lọ́run bá fẹ́ ní orí bẹ́ẹ̀. ohun tọ́lọ́run ọ̀bá dẹ̀ fẹ́ kò lè jẹ́ bẹ́ẹ̀. àfi pé kò sí kíní kan ní sẹ́mẹ̀nì onílẹ̀ tí nǹkan ní ń yí padà àbí òkun òkun nìyí kò síjọ́ tí ń sinmi láìjọ́ tọ́lọ́run ti dà ariwo gèè tí wọ́n máa gbé rẹ̀ sẹ́lẹ̀ ọ̀la sukùn ẹ̀wọ̀ sàdé tún bẹ́ẹ̀ tòsí rẹ̀ òun dákẹ́ lọ́rọ́ ni àtàmà pẹ̀lú àwọn méjì yẹn wá ní hmm, kò sí ní sánà kò sí nílẹ̀ ní harakati ní wọ́n fi ń yí padà ní àjọ ń fẹ́ dákẹ́ lọ́rọ́ èlà. àfi pẹ̀lú mọ́fẹ́ ọlọ́run má láàyò rè ńlábò lọ́dọ̀ tó a lè má láàyò rè kò lè sínú kápá ọlọ́run fún tọ́lọ́run fún tọ́lọ́run ọ̀fẹ́ tí wọ́n ní ọlọ́run ọ̀fẹ́ kó rí bẹ́ẹ̀ ọkàn rí bẹ́ẹ̀ ní àyọ̀rọ̀ rẹ̀ pa ọ̀hánàwó. alọ́lọ́run nìyí adálẹ̀ṣẹ̀ lórí ohun gbogbo nínú gbogbo ohun tí ń bẹ ni àti ohun tá a tí ò sí. kò sí ohun tí ó jẹ́ dàkàn nílẹ̀ ni o àbí ní sámà ni o. àfi kọjá sí pọ́lọ́hún lọ́dà. ọ̀sẹ́ lómi ìtọ́ dàkàn yàtọ̀ sí. kò sí ẹlẹ́dàá kan olórí ni yàtọ̀ sọ́lọ́hún. ومع ذلك فقد أمر العباد بطاعة àwọn àlekọ pé kádàrá ní òun ni ó jẹ́ kí èèyàn máa lọ ọsẹ bọ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ o ọlọ́run ti fa gbogbo àwọn ẹ̀dá láṣẹ pé kí wọ́n tẹ̀lé wọn. wọ́n lè tẹ̀lé àwọn ọ̀rẹ́ ń tẹ̀ wọn. kan sì yá ti ó dẹ́kọ̀ fún wọn tòun ti bọ́ dá kádàrá ní. wọ́n fi kádàrá ṣàwíjàre lórí ibi ọba ṣe ó tún wá kọ̀ fún wọn pé kí wọ́n má yàpá òun lọ́wọ́ sùpàánù. nítorí tòun tí mo ṣe dáyẹ̀ mọ́ ní gbogbo ẹ tó bá gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu tọ́páyọ̀ ọlọ́run ọlọ́run a máa nífẹ̀ẹ́ àwọn nǹkan wọ́n lè máa ṣe ní àwọn ẹni rí ọlọ́run nífẹ̀ẹ́ wọn. àwọn tí wọ́n tún ṣe dọ́gba ọlọ́run máa nífẹ̀ẹ́ wọn. ọlọ́run tún máa ń yọ́nú sáwọn ẹni tí wọ́n nígbàgbọ́ lódodo tí wọ́n tún ṣiṣẹ́ dáadáa wọ́n lè fi gbèrè káyọ̀ dákàdá rà nìyẹn ẹni bá ṣàì ní gbàgbọ́ tó wọn ọ̀tẹ̀lẹ́ tó ọlọ́run tiẹ̀ ọlọ́run nífẹ̀ẹ́ wọn ọ̀yọ́nu sí wọn ẹ̀ nífẹ̀ẹ́ wọn. àwọn kò kí ọlọ́run ọ̀yọ́nu sí wọn. tòun tí mo ti kọ́ kádàrá ní tọ́ka àkọọ́lẹ̀ pípé nǹkan ó ti rí ni ọ̀yọ́ ọ̀pàṣẹ pẹ̀lú kí ìbàjẹ́. wọ́n lè àyọ̀ kófòrò bákan náà kò sì yọnu sí kí àwọn ẹ̀dá rẹ̀ sáyìn nígbàgbọ́ ọlọ́run ọ̀tún nífẹ̀ẹ́ sí bàjẹ́ ẹnìkan máa bilẹ̀ lẹ́yìn ní àkọọ́lẹ̀ ní ọlọ́run ọ̀tún náà bàjẹ́. wọlé àgbẹ̀wò fún àìní ìlà àti ìkọ̀tàn. ó fi hàn pé ohun tá a fa àdọ́gbọ́n sọ òun lèyí tó máa ń pè ní ìràdà méjì yẹn ìràdà tó ń kà òníyà tó ń ìràdà tó ń ṣàrà ìyà tó ìràdà tó ń kà òníyà òun ni màá mọ̀ kájọ́ lọ́hùn ti mọ̀ lórí nǹkan yìí àwọn tó bá jẹ́bọ ó mọ̀ pé ẹlẹ́bọ lẹ́ni ìyẹn ọ̀yá ṣùgbọ́n kò nífẹ̀ẹ́ sẹ́bọ ṣàríyà ni nǹkan tó lọ́hùn ọba fẹ́ ìrádá tó ń ṣàríyà ló kó sínú ilé mi bàbá ní ìrádá tó ń ṣàríyà nǹkan lọ́hùn nífẹ̀ẹ́ sí nìkan ní mẹ́mẹ́ ṣùgbọ́n ìrádá tó ń ta oníyà àtèyí tó fẹ́ àtèyí tí ọ̀fẹ́ ọmọ gbogbo ẹ̀dá ṣùgbọ́n kí ìrádà kan ò ní yà ìmọ̀ àmọ̀tán tọ́lọ̀ mọ̀ ń parẹ́ ni ṣùgbọ́n ládàáda tó ṣe ní ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n tó ń pè ń ṣàrẹ̀ ń yà ìfẹ́ ọlọ́run níta ló kó sínú ilé rẹ̀ kèrè ọlọ́run nípa ṣẹ̀rí àpèkí nípa ìmọ̀ ní ẹ̀sìn tó ń tọ́ àwọn sì ń tẹ̀lé lọ lábẹ́ ìrádà ọlọ́run náà lọ́wọ́ àwa gbọ́dọ̀ sọ pé èyí tó jẹ́ ká ò ní àná máa fi ṣẹ̀rí àwọn onímọ̀ ń parẹ́ ní gẹ́gẹ́ kọfẹ́. wọ́n nítorí pé ọlọ́run ọba nìyí abẹ́ wàlẹ̀ ìbádùn àwọn ẹ̀dá fáàrin ló na àkè kọta olùṣiṣẹ́ ni wọ́n ń tòótọ́ ṣùgbọ́n ọlọ́run lọ́wọ́ adáṣẹ́ wọn tí wọ́n ń ṣe. والعبد هو المؤمن والكافر والمرء والفاجر wọ́n ní wàlẹ̀ abudu sẹ́rẹ́rú ọlọ́run ó wà lè mọ́ mínú òun ní máa nígbàgbọ́ wàlẹ̀ káfíò ẹ̀dọ́ ọlọ́run náà ní máa ya kékeré wàlẹ̀ bábú òun ní máa ń jẹ́ nílé wàlẹ̀ fájú òun ní máa ya pòkì ẹ̀dọ́ ọlọ́run náà ní máa ń jẹ́ mùsọ́lí kí ọmọ akán mùsọ́lí òun náà ní ọmọ àgbà rẹ̀. àwọn èèyàn náà lágbára lórí iṣẹ́ wọn náà tìbá gbàràgàrà náà ló ẹlòmíràn ẹlẹ́mìí gùn kan gùn ọwọ́ tuntun ṣe mú tó lórí páàkì ó lára àwọn yẹn lágbára lórí iṣẹ́ wọn náà. wọ́n yóò mú ìdáàbò. ìdáàbò sídára àkàrà sùkúù yín bẹ́ẹ̀ náà lè pé oyin bẹ́ẹ̀ ìdáàbò wà ní wọ́n láhùn ìyára àjẹtọ̀ wọ́n tún wá lérò ńgbà tiwọn náà. wọ́n ta sọ pé ọlọ́run lọ́ọ́ dá sẹ́yìn ọlọ́run lọ́ọ́ dá wọn lọ́ọ́ dágbára wọn sí wọn nínú àwọn lọ́tún dárí ìrònúgbà àwọn yẹn. كما قال تعالى نجب الله عليك لا سواي في لمن شاء منكم أن يستقيم أنا ما أخذت إلى قادوي قدوس الله وما تشاءون إلا أن يشاء الله رب العالمين ẹ wàá nífẹ̀ẹ́ àfi kọ́lọ́ọ̀ ń bá fẹ́ ọba tí ní gbogbo àgbáńlá yìí ó fẹ́ fáálù sùn náà ibi táwọn máa dúró لا أنا قالك غارية غارية غارية مو في كذا غارية ما هو من سكان المدينة نقولي بعمر في مسيا يعني لفوني وينا نيا الأفعال الاختيارية بشرط سكو سكس على في مفاسد فبين سين هلا ناس اللي رم بعلو تو إلا أن يشاء الله رب العالمين ntọlọmba fẹ ìyẹn ní tó ń tọlọm ti mọ nínú mọ ìgbèlú yẹn náà ńlọmọ àṣẹlẹ wọn là kó gbèrò dáadáa ọba ìpín nù mọ̀ ẹni ibi ló máa jẹ́ ẹni ibi ibi ní ọ̀padà sí sọ́ba àníyàn ṣẹlẹ̀ ní wàhálì ìtàrà jàdó. ó ní ẹ̀rí òpò yìí nínú kádàrá ọ̀pọ̀lọpọ̀ àwọn kádàrí yà ni wọ́n rẹ̀ wọ́n pè ní ẹ tó ifá àdébí sọlá àsálà ó pe àwọn kàdàrí ìyá àwọn tó bá takò kọdàrà ó pè wọn ní mọjúsí abọ ní àlè ọmọ yẹn ni wọn ọlọ́sà ni wọn tí wọn ń sin iná àgbérò àwọn ìlànà tí Salmanu Farisi ti rìn rí ó ní ọgá òun báyìí tí ìdìgbà bá ti ń kò níbi náà wọn tún gbé mi sí báwọn ṣe ń sin lọ́hùn tí wọ́n ní wọn máa kú náà ni kọ́láhùn tó fa Salmanu Farisi ní hidaya ìlàlẹ̀ islam so alẹ́sọ̀lá àṣálà ń pe àwọn kòtòlù ìjà àwọn tó ń takò kọ́dàrà ó pè wọ́n ní mọ̀júsà aláàbìyílẹ̀ ọmọdé abọ́nálẹ̀ ọmọdé náà iná làwọn bọ́n jẹ wọn olóòsà ni wọn wọn kà fojú wọn kà gbójú ọmọ sùn ní sára ni. ويغلو فيها قوم من أهل الإسلام حتى حتى جبل أتى جبل àfẹ́dùn gbogbo kìíní ìṣẹ̀lẹ̀ àwọn báyìí ó ní ọ̀yẹ̀gùn ló fi hàn kọ́ mọ́ àwọn ọ̀jọ̀ tí wọ́n á ṣàṣejù nínú kádàrà ìfi kádàrà nílẹ̀ min ahlil ìsìláàtì nínú àwọn ẹni tí wọ́n fi kádàrà nílẹ̀ ni o àtà sálàbù àlà ábúdà kúdírátà o wọ́n fi sọ pé ẹrú ò ní ìkápá kẹ̀kẹ́ rárá àwọn jàbáríyà nìyí o wákìtì yàrá ẹrú ò ní ìṣẹ̀ṣà pé mo fẹ́ sè ni àwọn jàbáríyà nìyẹn àwọn táwọn ìwọ yóò kúrò ìjó náà. ọ̀rọ̀ kò lè jóun náà án àfọ̀hálì wọ̀nyí wà á ká mi yìí hikima. hikama. hikama ha mọ̀sọ́lé ha. wọ́n mọ̀sọ́lé ha wọ́n wá mú jáde kúrò níbi iṣẹ́ ọlọ́run àwọn ọ̀dájọ́ ọlọ́run kí wọ́n mú jáde kó ń bẹ híkàmọ̀ àwọn ọgbọ́n ọlọ́run wọ̀mọ̀sọ́lé àhá àwọn àtúnṣe wọn mú jáde kó nínú ìyànní mọ́sálásá tí ń bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ wọn mú jáde kó mi lórí ipa àwọn fẹ́ àwọn fẹ́ lọ bí ah, kádàrá ń bẹ́ ó dà bàbá làwọn bá yàwó ń yàwó sùn àkọọ́lẹ̀ rẹ̀ bàbá pààyàn àkọọ́lẹ̀ rẹ̀ bàbá lọ jí nǹkan mọ́ nǹkan àkọọ́lẹ̀ rẹ̀ tó àwọn fẹ́ fi kádàrá rẹ̀ rẹ̀ bàbá fàṣẹ jùlọ ẹ̀yìn pé nínú kádàrá àwọn kúrúkọ méjì ń bẹ́ẹ̀ tí wọ́n gbé wọn ṣe jù alákọ̀ọ́kọ́ ní àlùkọ́dà nìyà àwọn onífàtò kọ́dà àwọn takọ̀kọ́dà àwọn ẹlẹ́ẹ̀kejì ní àlùkọ́dà nìyà àwọn fi kádà ara rìn ẹ̀sùn gbọ́n gàláwó fún ìsìláàt wọ́n ṣàṣejù níbi ìfikádà ara rìn rìnlẹ̀ tí wọ́n fi ń fi kádà ara sẹ̀rí níbi àbúrú òjì sọ́ba sábúrú wọn là kọ̀lẹ̀ àwọn méjèèjì ẹgbẹ́ tó sìn ní wọn. فلان فلا أكون نولا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك